الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بإحسان bi ihsani ila yawmidin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó sọ wa láti àtàárọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkànlélógún nínú oṣù ramadan ètò yín ètò wa hudan òun náà ni yóò máa wáyé báyìí ẹ jẹ́ kí a gbìyànjú kí a farabalẹ̀ kí a jẹ ìgbádùn àwọn olùmọ̀ wa àwọn olùmọ̀ wa tí a mọ̀ sí dr sharafdin badebo rọ́jí tí wọ́n jẹ́ alákòóso alimadina center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ kí ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún wa láti bá a sọ ọ̀rọ̀ olówó iyebíye náà àmín. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh uh, a sì ń bẹ lórí ń sọ nípa àwọn ànábì ọlọ́run àwọn aránṣẹ́ ọlọ́run náà ni. Eh, oníbèrè ṣe béèrè pé ṣé gbogbo àgbáńlá yìí tẹ̀ ń sọ yẹn náà lọ́lọ́run náà nàbì Muhammad sallallahu alayhi wa sallam sí àbí àwọn lárúbáwá nìkan lọ́lọ́run sí torí pé àwọn ọmọ gbọ́ táwọn yẹn ká máa ń sọ yìí pé ànábì lárúbáwá ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn èyí sì ṣe lárúbáwá kí ló máa wà gan-an tá à ń fi ń sẹ́sìn tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa. tó alhamdulillah ànábì sallallahu alayhi wa sallam muhammad ọmọ abdullah ọmọ abdulmuttalib ọmọ hashim tó sì pé nu quraish iná ló ti wá tó sì jẹ́ pé ìgbà tí a wo awádìí àwọn bàbá rẹ̀ àwọn bàbá ńlá rẹ̀ títí arípọ̀ parí sí ọ̀dọ̀ anabi ibrahim alayhi salam sọ́dọ̀ anabi ismail tọ́jọ́ mọ́ anabi ibrahim alayhi salam anabi yìí báyìí ọlọ́run rán sí gbogbo àgbá ńlá yìí ni òun nìkan náà sì ni ẹni tí ọlọ́run rán sí gbogbo àgbá ńlá yìí nínú gbogbo àwọn aránṣẹ́ tó ti rán gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé òun ni òpin àwọn ànábì ọlọ́run tó wọn aràn sí gbogbo àgbà ńlá yìí ọ̀rọ̀ pé bóyá ìgbà tó ti jẹ́ pé lárúbáwá ni inú àwọn lárúbáwá ló sì ti jáde a jẹ́ pé lárúbáwá lọ lọ́run rán sí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ níbẹ̀ eléyìí tí àwọn èèyàn ń sọ tó ni wọ́n ń sọ yẹn òun gangan lọ́sẹ̀ lórí àwọn ànábì tó síwájú pé gbogbo àwọn ànábì tó síwájú yàn láàrín pé àwọn èèyàn àti wọn lọ́lọ́run rán wọn sí gẹ́gẹ́ bá ti ṣe máa rí i nínú àwọn àwé tó wà lọ́wọ́ àwọn èèyàn a bi ọ̀kan nínú àwọn ànábì yẹn léèrè wípé nǹkan báyìí báyìí báyìí báyìí ò kọ́ bá wọn dá sí i ó sì fi hàn pé rárá wọn ò rún sáwọn eléyẹn àwọn ẹni báyìí báyìí báyìí lọ́lọ́run sí torí pé tí wọn bá ti rán àwọn ànábì ọlọ́run wọn ì jíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ gédégédé ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé ni gbogbo àgbáńlá ayé lọ́lọ́run sí i ìdí ni tó fi jẹ́ wípé ọlọ́run ni wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àárọ̀ àyàfi sí gbogbo èèyàn lápapọ̀ kó o jẹ́ olùfúnni ní ròdùnú kó o sì jẹ́ olùkìlọ̀ fúnni gbogbo àwọn aránṣẹ́ tó ti síwájú yẹn àwọn èèyàn tiwọn lọ́lọ́run máa rán wọn sí ọlọ́run ọ̀ràn ẹnìkan nínú wọn sí gbogbo àgbáńlá ayé rí ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kó nìkan náà lọ́lọ́run rán sí gbogbo àgbáńlá ayé anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa gbogbo anabi tó síwájú àwọn èèyàn tiwọn ní ọlọ́run máa rán wọn sí o ṣùgbọ́n mi ọlọ́run rán mi sí gbogbo àwọn èèyàn lápapọ̀ ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa tá a sì gbọ́ yé dáadáa a jẹ́ pé yóò yọ gẹ́gẹ́ bó anabi sallallahu alayhi anabi ní sẹ́mi anabi ló jẹ́ sí àwọn dúdú anabi ló jẹ́ sí àwọn funfun anabi ló sí àwọn kò dúdú kò funfun ní ibi yòówù tí wọ́n ti lè bára wọn ní yìí nítorí pé gbogbo èèyàn gbogbo èèyàn ẹ̀dọ́ ọlọ́run tó dáná ni wọn sì anabi gbogbo èèyàn tí bá ń bẹ láyé láti ìjọ́ tó ti ṣe níranṣẹ́ rẹ̀ títí tíjọ́ alkiyama ìbáyé wa a anabi ni sí náà wa náà tó o sì gbọ́dọ̀ tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ tó o gbọ́dọ̀ tẹ̀lé tó o sì gbọ́dọ̀ gbàgbọ́ gan pẹ̀lú torí ẹ̀ ló ṣe jẹ́ pé láti ojú ayé ànábì sallallahu alayhi wa sallam àti ráhùn èèyàn lóríṣiríṣi tó ṣe pé wọ́n gba ẹ̀sìn Islam àrí Abubakar àrí Umar àrí Uthman àrí Ali àrí àwọn sahaba gẹ́gẹ́ bí àwọn ansar tó ṣe pé nínú wọn láti rí Zayd ibn Thabit nínú wọn láti rí àwọn àpèjúwe bíi Saad Eh, ibnu mu'ad àti saad ibnu ubada àti àwọn míì láti ojú ayé anabi sallallahu alayhi wa sallam iná láti rí bilal alhabashi tó ń tiẹ̀ jọmọ áfíríkà tọjọ́ ma habasha habasha yẹn nígbà yẹn ó kárí ethiopia àti eritrea nínú wọn náà láti rí suhaib tó jọmọ rome rome nínú european continent ló wà nínú wọn iná láti rí Salman al-Farisi Salman al-Farisi tọ́jọ́ kan nínú àwọn Persian àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àríkpá àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n wọnú ẹ̀sìn Islam láti ojú ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni ará anabi sallallahu alayhi wa sallam wípé láti ojú ayé rẹ̀ iná ló ti kọ̀wé lóríṣiríṣiríṣiríṣi sí àwọn ọba ilé ayé lọ́tún àti lọ́sì tó ti ń pè wọ́n sẹ́sìn Islam ó lẹ́tà sọ́ba Rome ó kọ lẹ́tà sí ọba Persian ó kọ sí ọba Habasha ó kọ lẹ́tà sí ọba ilẹ̀ Misr ìyẹn Egypt àti àwọn ọba míì gbogbo wọn lànàbì sallallahu alaihi wasallam kọ lẹ́tà sí tí fi ń pè wọ́n sẹ́sìn Islam bóun Islam wàá sì lè jẹ́ ti lárúbáwá nìkan tánàbì ọmọ wa kọ lẹ́tà sí gbogbo àwọn eléyìí rárá o a sì ti mà wípé anabi sallallahu alaihi wasallam ọjà àwọn ẹni tó jẹ́ pé wọ́n ṣẹbọ sọ́lọ́run ọjà àwọn lógun àwọn tó sì ṣẹbọ sọ́lọ́run bá wọn lọ́tún àti lósì ibikíbi tí wọ́n bá wà wọn ìbá jẹ́ lárúbáwá wọn ìbá má jẹ́ lárúbáwá ànábì sallallahu alaihi wasallam ń jà àwọn lógun àti pé ẹ̀sìn tó lọ́n fi rán ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn èèyàn ní ká tẹ̀lé fún gbogbo èèyàn ìyẹn ni pé ààyè ọ̀gbà wá láti má jẹ́ mùsùlùmí ààyè ọ̀gbà wá láti má jẹ́ mùsùlùmí ìdí Yahud tí Madina láyé anabi sallallahu alayhi wa sallam anabi pé wọ́n ṣẹ̀sìn islam gbàdá sì kọ̀ anabi lé wọn kúrò nínú madina ìsìláàmù ìbá àmọ́jọ́ ọ̀ràn yàn lórí wọn wọn a máa pè wọ́n ṣẹ̀sìn islam ẹ rí i pé apá kan nínú wọn gan gba islam ni gẹ́gẹ́ bí abdullah ibn salam abdullah ibn salam òun gba ẹ̀sìn islam ó sì ṣe islam islam rẹ̀ sì dáa kódà ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn olùmọ̀ àwọn sàhábà ló nítorí pé olùmọ̀ àgbà náà ní nígbà tó wà nù yahudi gbà tó sì gba islam tó kọjú mọ́mọ́ ó tún tọ́ka nù àwọn àgbà olùmọ̀ nínú àwọn sahaba sadith anabi sallallahu alaihi wasallam sọ pé khiyarukum fil jahiliya khiyarukum fil islam idha faqahu àwọn ẹni tó dáa jù nínú yín nígbà tí wọn ò tí ì di mùsùlùmí ipò ẹni tó dáa jù náà ni wọn máa wà lẹ́yìn tí wọn bá ti di mùsùlùmí lópin ìgbà tó bá ṣe kí wọn ní ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn lópin ìgbà tó bá ní ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn torí rẹ̀ gbogbo èèyàn lọ́lọ́run ànábì tiwa sí gbogbo èèyàn náà ló sì gbọ́dọ̀ ṣe islam ìdí ni ètò ìfijá pé tó o bá lọ sí hajj wọn náà rí i pé islam kò síbi tí kọ̀tán ìtakùndé kò síbi tí islam ò dé ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé yìí alhamdulillah ìwọ náà ni ló ti gbọ́ yẹn gbogbo àgbáńlá yìí lọ́lọ́run ànábì eléyìí sí ọlọ́run ọ̀daràn sí ẹnìkan yàtọ̀ sẹ́nìkan tọ́ba wa béèrè pé òkè tó bá jẹ́ pé gbogbo àgbáńlá yìí lọ́lọ́run bá bá ràn sí kí ló dé tó fi wá jẹ́ pé lárúbáwá ni èèyàn kí kọ́ lọ́wọ́ bá níṣẹ́ rẹ̀ ẹni tó bá wọ ọlọ́run náà ló lè ṣe ní ìrànṣẹ́ ṣé bá a ti sọ nínú àwọn ọ̀rọ̀ wa tó síwájú pé Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ẹni tó bá wọ ọlọ́run ló máa ń ṣàlẹ́sà nínú àwọn màláíkà kó jẹ́ ìrànṣẹ́ rẹ̀ ẹni tó bá sì wù ló lè ṣàlẹ́sà nínú àwọn kan nú àwọn lárúbáwá iṣẹ́ ọlọ́run ọba kúmọ́ kò sẹ́ni tó kò sẹ́ni tó lè sọ fọ́lọ́run pé kìnnì kan àwọn fẹ́ ṣàtúnṣe nǹkan kan títa níṣe bákan náà tó bá sọ pé tó bá jẹ́ pé ànábì òun ni ànábì tọ́lọ̀ rán sí gbogbo àgbáńlá yìí kí ló dé tó fi jẹ́ pé ọlọ́run ọba wa ọwọ́ aràn ọjọ́ léde lárúbáwá sí èdè lárúbáwá ni gbogbo àgbáńlá yìí ń sọ ni èmi àwọn abiyọ léèrè pé èdè wo gan lè dé gbogbo àgbáńlá yìí tó rò pọ̀ yẹ kọ́lọ́run ọba òfin gbogbo yìí lójú tiẹ̀ èdè wo lè gbogbo yìí tó gbogbo ibikíbi tó òní àbí english lápèjúwe àkọ́kọ́ ìwọ́kọ́ lọ́kọ́lọ́ tọ́rọ́ lọ́n náà lọ́ọ́ dá gbogbo èdè lọ́ọ́ dá àwọn ẹni tí ń sọ èdè èdè tó bá sì wọ́ lọ́n ló máa ń sàlẹ̀ sà torí ẹ̀ ìwọ́kọ́ lọ́kọ́lọ́ pé kó ṣe ànábì ní ẹni tí ń sọ èdè english torí kí gbogbo ayé ó lè gbọ́ wọn lè gbọ́ yìí ọmọ kí english tí wọ́n ń sọ yẹn nítorí pé àwọn òyìnbó england wá gba nàìjíríà ni wọ́n á gba nàìjíríà wọ́n sì dèdè wọn sáwọn èèyàn lẹ́nu sọmọ pé tó bá ti rìn síwájú díẹ̀ ní ìsìtọ́ lọ sí republic of benin dahomey ọba ń bẹ̀ pé french làwọn ń sọ bẹ́ẹ̀ tó bá dé togo french ni wọ́n ń sọ bó dábìjan french làwọn ń sọ so ajẹ́pẹ́ èdè àgbáńlá yìí ò ní rí bẹ́ẹ̀ ni tó bá dé bòmí ọba pa àwọn tiwọn èdè táwọn ń sọ latin ni latin ni wọ́n ń sọ ó sì bá ń bòmí pé arabic làwọn ń sọ ó sì bá ń bòmí pé haúsá lédè tiwọn ọba ń bòmí pé yorùbá lédè tiwọn ibòmí ọba pé ibo ni wọ́n ń sọ tiwọn ibòmí ìgbà ọba pé èdè kòtòkòlí làwọn ń sọ tiwọn àwọn ẹlòmí èdè ègùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹlòmíín sọ ànàgó so èdè kan ò sí tá ń pè léde gbogbo àgbáńlá yìí gbogbo kọ́nà gbogbo ààyè pẹ̀lú èdè tiwọn èdè tó bá wọ ọlọ́run ló lè sàlẹ́sà ṣé bọ́n ló dá gbogbo èdè òun ló dá gbogbo èdè ó sì wù kó sàlẹ́sà pé èdè lárúbáwá lòun ó fi sọ alukurani òun kalẹ̀ torí ẹ ọlọ́nkọ́ má sèmi pẹ̀lú rẹ ládọ́run mo tọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé àwa náà tiẹ̀ ń wádìí ní ìsèmí gbọ́rọ̀ kan kò tiẹ̀ á kò ṣe létí tèmi mò ń wò pé ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ ṣèwádìí náà wọn náà ṣe research pẹ̀lú rẹ̀ ó fi mà ṣé ọ̀rọ̀ yìí ṣe déédéé àbí ò ṣe torí pé kò ní í dáa ká wá kú kọjá pé ńgbà tá a wá kú tán làwa ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ah àṣẹ a ṣe kú ọ̀dà àṣọ́nà tá à ń tọ̀ tá a fi kú kì sọ́nà ah, ọlọ́run kọ́ má ṣe tèmi pẹ̀lú tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo ránṣẹ́ nítorí kí wọ́n lè tẹ̀lé tiwọn ni illa liyuta'a bi idhnillah a ìránṣẹ́ kan rí àyàfi nítorí káwọn èèyàn lè máa tẹ̀lé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run torí káwọn èèyàn lè máa tẹ̀lé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lọ́lọ́run ọba fi ràn torí ẹ̀ adúpẹ́ fọlọ́n tó ṣe wá ní mùsùlùmí a sì dúpẹ́ fọlọ́n tó ṣe wá lọ́kan nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí oníbèrè ní tó bá jẹ́ pé Ọlọ́run bá gbogbo àgbáńlá yìí bẹ́ẹ̀ ti ṣe sóun náà sì lòpin àwọn ànábì lóòótọ́ tó yẹ pé kò sí ànábì mi kò sí ìránṣẹ́ mi tí ó dé lẹ́yìn rẹ̀ because òun ṣàkíyèsí pé eh, roughly ànábì sallallahu alaihi wasallam ti kú nìsín ó ti lé ní one thousand four hundred years so one thousand four hundred years ago ṣé àtúnbùkátà ànábì mi àbùkátà ànábì mi so náà ló sì ti tó fún gbogbo ẹ̀ dáadáa títí tá yóò fi dókun òun náà lànábì gbẹ̀yìn òun gan lànábì tó nígbà òun lànábì tànábì mi ò ní wá lẹ́yìn rẹ̀ máa ọlọ́run sọ nínú suratul ahzab aya forty ọlọ́run ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin ọlọ́run ní muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bàbá ẹnìkan nù yín o kìí ṣe bàbá ẹnìkan nù yín ìyẹn ni pé bó ṣe jẹ́ sí mi lọ́jẹ́ sí wọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ nù bó ṣe jẹ́ sí mi lọ́jẹ́ sí wọ̀ ìránṣẹ́ ọlọ́run tó lọ́ọ́ ni tó yẹ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ rẹ̀ ìránṣẹ́ ọlọ́run tó lọ́ọ́ ni tó sì pé gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ sódodo ìránṣẹ́ ọlọ́run tó lọ́ọ́ ni tó ti kó àgbọ̀dọ̀ sí lọ́n àfi lórí ìlànà tó fi kọ́ wa ìránṣẹ́ ọlọ́run tó lọ́n rán ni tó kó gbogbo tó bá ní ká jìnà sí agbọ́dọ̀ jìnà sí tefetefe ìtumọ̀ rẹ̀ nu wa àwọn ọmọ rẹ nìkan bàbá fún tó fi dórí àwọn ọmọ rẹ náà náà láṣẹ èsì tá a yà pé o gbogbo la náà làwọn ìyàwó wọn ọ̀ràn oníkálukú náà gbọ́dọ̀ tẹ̀lé ni ọlọ́ni ìránṣẹ́ ọlọ́ni o wa khataman nabiyyin ó ń sì lópin àwọn ànábì ànábì sallallahu alayhi wa sallam náà sọ fún wa nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní ana khatamun nabiyyin la nabiyya ba'di èmi lópin àwọn ànábì kò sànábì kan tí ó dé lẹ́yìn mi ma ìdí nìyí tó fi jẹ́ pé ààrẹ ànábì mi tó dé ma lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam àyàfi kọjọ́ kúrọ̀ àyàfi kọjọ́ kúrọ̀ ọlọ́run bá sì tú àṣírí wọn lọ́kàn ọjọ́ kan lóríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi tú àṣírí wọn torí ẹ̀ tánàbí bá jópin àwọn ànábì dandan ni òun náà lópin àwọn àránṣẹ́ nítorí a ti sọ yìí pé khatmul am yestelzemo khatmal akhas téyì tó fẹ̀ jù bá ti tán a jẹ́ pé ìtọ́ hankọ́ òun náà ti tán jíjẹ́ ànábì fẹ̀ ju jíjẹ́ ìránṣẹ́ lọ tánàbí bá ti tán a jẹ́ pé gbogbo ìránṣẹ́ náà ti tán torí ẹ̀ jíjẹ́ òpin tá a sọ pé ànábì sallallahu alaihi wasallam ó fáwọn ànábì ọlọ́ọ̀

ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́sì tún sọ bóyá mo ìrántí ìgbà tẹ́ sọ mọ́ bóyá ní àná ni àbíjẹta ẹ tún sọ wípé anabi isa gan padà bọ̀ anabi isa aleyhi salam ẹni ń padà bọ̀ anabi isa yìí tó bá sì padà dé yóò wá lò ìtọ́sẹ́kù nínú ìgbésí ayé rẹ̀ àti pé ara aṣẹ́ tí ó ṣe ni pé yóò pa almasihi dajjal òpùrọ̀ olójú kan tí wọ́n máa purọ́ pera rẹ̀ lọ́lọ́ ǹjẹ́ ṣé tí anabi isa bá wá dé ẹ lánàbì mi ò ní dé lẹ́yìn ànàbì sallallahu alaihi wasallam fi kójó purọ́ ó dáa ẹ̀yin náà lẹ́sìn sọ pé ànàbì Ìsá náà ń padà bọ̀ ṣé tí ànàbì Ìsá bá wá dé ṣé yóò dé ni àbí báwo alihamudulilayi kú làákàyè ìbéèrè tẹ́ ẹ ṣe o ìbéèrè ńlá ni ìdáhùn rẹ̀ náà ní pé tánàbì aleyhi salam tó bá dé ẹ̀mú rògbòlù tẹ́tí alayhi salam bóyá òsì gbédè lárúbáwá òjò ọmọ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ ọlọ́nkọ̀ máa bà ọlọ ọlọ́nkọ̀ máa bà torí pé àwọn anábì ọlọ́nkẹ́ bí mo ti ṣe ṣàlàyé ṣáájú gbogbo wọn làwọn agbàgbọ́ gbogbo wọn la gbàgbọ́ àlọ́tànù wọn so ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ tá à ní sí wọn odindi ni pọ́lọ̀ ránṣẹ́ kì í ṣe pé ká máa tẹ̀lé àṣẹ tọ́lọ̀ fi ràn àṣẹ tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ní ti tọ́lọ̀ fi rán anabi Muhammad sallallahu alaihi wasallam pé anabi sallallahu alaihi láti jọ́ tọ́lọ̀ ti ṣe lánàbì òun ló nígbà títí táyé ò dópin ǹjẹ́ tó bá yé wa báyìí ǹjẹ́ anabi isa aleyhi salam tó bá wá dé ṣé yóò dé lánàbì ni tó ń ná ó tún lófin tí wọ́n máa tẹ̀lé àbí báwo ǹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ti fi yé wa pé tá anabi isa aleyhi salam tó bá dé kò ní òfin tuntun kan tí ó tẹ̀lé kò sì ní òfin kan tó ti wà tẹ́lẹ̀ tí wọ́n máa tẹ̀lé ju òfin tọ́lọ̀ ti fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé tọ́lọ̀ ti fi rán anabi isa tẹ́lẹ̀ ìyẹn ni injil tọ́lọ́n ti fi ran tẹ́lẹ̀ alukur'an ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ alukur'an ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ torí rẹ̀ kò sáàyè fún láti tún wá máa tẹ̀lé ìtọ́lọ́n ti pàdájọ́ rẹ̀ rẹ̀ ntí ọ̀sẹ̀ kù fún òun náà ni yọ́ ẹni pé yọ́ máa fi òfin tọ́lọ́n fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí yọ́ máa fi ṣiṣẹ́ torí rẹ̀ báwo wá là anabi sọ jẹ́ ń anabi sálà wà ń pè bóyá ni ọ jẹ́ ń yọ jẹ́ khalifatan li nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam yóò jẹ́ àléfà fanabi sallallahu alayhi wa sallam àrólé yóò sì jẹ́ adájọ́ nínú àwọn adájọ́ ìjọ yìí yóò jẹ́ adájọ́ kan nínú àwọn adájọ́ ìjọ yìí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà ni anabi tọ́lọ́run fi sí òpin fún gbogbo àwọn anabi ìkẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run ọba kó máa bá gbogbo wọn ọlọ́run ọba wa ó fi tírà tọ́jú èyí tó lóore jù ó fi ràn ìyẹn alukur'an ọlọ́run sì pé òfin tó fi tó fi ràn ọlọ́run pé ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina mo ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí lónìí mo ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí lónìí mo sì ti pé ẹ̀sìn yín fún yín mo wá yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín ẹ̀sìn tó lọ́lá jùlọ lọ́n fi rán nàbì sallallahu alayhi ẹ̀sìn tó pé jùlọ lọ́n fi ràn pẹ̀lú òfin tó pé ah òfin pọ̀ nínú sharia islam láwọn òfin tó jẹ́ pé téèyàn bá ń kà á máa mórí pé téèyàn bá ń gbọ́ á máa mú kí làákàyàn ó dúró déédéé gbogbo àwọn òfin yìí ọlọ́run sì sọ wọn kalẹ̀ torí kó lè bá bábùkátà ọmọ èèyàn mú ni ní gbogbo ààyè àti ní gbogbo àkókò títí tí ó fi dìjọ́ gbẹ̀ndàlùkìyàmù ìyẹn ni pófin tí kì í gbó òfin tí kìí tì òfin tọ́lọ̀ nìyẹn kìí gbó kìí tì kò bùkátà túnṣe kò bùkátà àfikún kò bùkátà àdínkù nítorí pé ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ ṣebí wọn náà ti mọ̀ pé àwọn constitutions táwọn ọmọ èèyàn ń kọ fi ti nàìjíríà ṣàpèjúwe wàá rí kójoojúmọ́ iná ni àwọn ọmọ iléègbìmọ̀ asòfin iléègbìmọ̀ asòfin kékeré àti iléègbìmọ̀ asòfin àgbà iná ni wọ́n ń jókòó ṣàpérò lórí rẹ̀ 1999 constitution ó nídìí àtúnṣe ó nídìí àtúntò ó nídìí àtúnyẹ̀wò ojoojúmọ́ orí rẹ̀ náà wọ́n wà àwọn èyí tó tún débẹ̀ náà ní ìsìn kò dájú kó rí rẹ̀ náà káwọn náà parí sáà tí wọ́n sí nítorí kọ́ mi èèyàn kò sí bá a ṣe lè gbọ́n tó mọ́kàndínníwá ọlọ́run ọba nìkan lọ́ba tó pé báwo wá láṣẹ fòfin ọlọ́run ọba tó ṣe wé téèyàn ẹ rí pẹ́ ń sábòsí báwo lẹ ṣe fẹ́ fi ìlànà tọ́lọ́run fi lélẹ̀ tẹ́ fi wé téèyàn nígbà tí èsì pé èèyàn ò láròjinlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pófin tọ́lọ́n alukur'an ó tọ́ sí gbogbo àyíká yìí ó tọ́ sí gbogbo ògbà kò sí ìgbà tí wọ́n lò tí wọ́n pè wọ́n ṣe lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bọ́lọ́wọ́n bá wa bó ti ṣe fa anabi sallallahu alayhi wa tó fi sí òpin fáwọn anabi ọlọ́n eléyìí túmọ̀ sí pé kò sànàbí mi tí ó wà lẹ́yìn rẹ̀ o ó wá nínú hadithi Jabir ابن عبد الله رضي الله عنهما ولا نبي صلى الله عليه وسلم سويك مثلي ومثل الأنبياء كمثل رجل بنى دارا فأكملها وأحسنها إلا موضع لبنة فجعل الناس يدخلون ويعجبون منها ويقولون لولا موضع اللبنة زاد مسلم فجئت fàkótìmẹtì àmbíyà anabi sallallahu alayhi wa sallam wọn lápèjúwe mi síta àwọn anabi tó ti síwájú wọn dàbí àpèjúwe ẹnìkan ni tó kọ́lé alárinrin kalẹ̀ ọkọ kò síbi tí ó kù tí ó yẹ kí wọ́n ṣàtúnṣe lára rẹ̀ bí ìbá ṣe pé àyè ibi tí blọọkù kan jókòó sí lára ògiri wọn ò tí ì gbé blọọkù yẹn sí àwọn èèyàn wá wọnú léyìí wọn wá ń ṣe ìyàlẹ́nu pé ha ilé wọn kọ́lẹ̀ tó dáa báyìí èyí ti rí tí wọn wá fi blọọkù ẹyọ tó kù kún fi rẹ̀ so èmi náà ni búlọ́ọ̀kù tí wọ́n fi di ààyè tó sẹ́kù kò sànàbí mi mà ti tolí tó bá ti pin àṣejù ló tún kù ń bo ló tún gbé búlọ́ọ̀kù sí mọ́ wọ́n ti ti kanlé kó gbé sórí páànù tí èsè pé bóyá mọ páànù tí páànù ó fi sí dànù ilé wa òun náà ló pin àwọn ànábì òun náà tí ò sánábì àgbọ́dọ̀ gba eléyìí gbọ́ kọ́ ọ sọ́ra fún àti máa sọ pé ànábì mi ń bọ̀ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam nítorí pé ìgbàgbọ́ yẹn kì í sí ìgbàgbọ́ tàwọn mùsùlùmí o ó tako alukur'an ó tako sunna ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí délé yìí délé yìí báyìí wa ajá yìí pé ọ̀ràn àyàn ló jẹ́ ká gbà kíkó kò sí ànábì mímọ́ tí ó di lẹ́yìn wa alayhi kí á ló kí á ní kí n lọ gbọ́n tó wà nínú pé òun àwọn ànábì wọ́n ní torí pé gbogbo àgbáńlá yìí lọ́lọ́run sí títí dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bọ́lá ń sọ pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadira àwòrán àyàfi sáwọn èèyàn lápapọ̀ kọjú olùfúnni ọ̀rọ̀ òdùnnú olùkìlọ̀ sọ eléyìí jẹ́nu sórọ́tù sábà ó ní wọn máa arsalnaka illa rahmatan lil alamin àwòrán àfikún lè jẹ́ kẹ̀sì fún gbogbo àgbáńlá yìí fún gbogbo àgbáńlá yìí ọlọ́run tó sọ nínú suratul furqan ó ní tabarakal ladhi nazzala al furqana ala abdihi liyakuna lil alamina nadira ó ní ìbùkún ni fún ọlọ́run ọba tó sọ tírà tí í ṣe ìpínyà láàrin òdodo àti rọ́kàlẹ̀ fún ẹrú rẹ̀ kó lè bàa jẹ́ olùṣe ìkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí ọlọ́run tó sọ nínú suratul a'raf ó ní qul ya ayyuhan nas inni rasulullahi sọ pé ẹ̀yin èèyàn ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí yín o ah, àwọn ọ̀rọ̀ yìí ga púpọ̀ àwọn ọ̀rọ̀ yìí ga púpọ̀ ọkàn wa túbọ̀ ń balẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lójoojúmọ́ sí pé ọlọ́run ní gbà ọba wa tó fi wá ṣe kóńgẹ́ láti jẹ́ mùsùlùmí à ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó islam náà bá wa kó sì wá nínú ẹni wa wọlé ní tó bá di alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ ni àwọn olùmọ̀ wa ti bá wa sọ ní àtàtàárọ̀ a sì rí pé a ti ra àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan mú láti jó oníṣẹ́ tí ń bá wa sọ ọ̀rọ̀ náà bọ̀ ẹ jẹ́ á gbìyànjú ká jẹ́ ẹni tí yóò ṣe àtúnṣe gbogbo tó bá wà lọ́wọ́ wa kálukú kò di tiẹ̀ mú ní ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí a rí pé àǹfààní ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n ti bá wa sọ tí sì ń retí dáadáa láyé tí ń retí dáadáa ní ọ̀la àdìkẹ́ ọmọ ẹ wá rí gẹ́gẹ́ bí ìbéèrè ẹyọ kan péré tí ó wà níbà yìí wọ́n sọ wípé ǹjẹ́ tí ànábì Ìsá tó bá padà wá ṣé ẹ̀sìn Islam tó kọ́kọ́ wá sí lákọ̀ọ́kọ́ yẹn náà ni ó tún ṣe ni àbí báwo. ẹ̀sìn Islam tí ànábì Ìsá ó ṣe tó bá dé òun náà Islam tó ṣe wípé ó ṣe déédéé pẹ̀lú ìlànà tí Muhammad sallallahu alayhi wa sallam wà. Naam alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn bíbá ni a dúró sí kí ọlọ́ba kí ó ṣe nírọ̀rùn wa ká pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la a rí pé bá a ṣe ń tẹnu mọ́ fúnra wa bọ̀ láti ìjọ ẹ̀ wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ yóò máa wáyé lẹ́yìn rọ̀mọ́dọ́n gẹ́gẹ́ bó ṣe ń wáyé síwájú kí rọ̀mọ́dọ́n náà tó bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́n ló fà á tí àfigbètì tó bá lẹ́yìn rọ̀mọ́dọ́n yóò máa wáyé bọ̀ tafsir ó ń wáyé èèyàn ní bàdà sọ̀látù ashrin inshallah títí di àsìkò sọ̀látù magrib ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ á gbìyànjú kí a wá bákan náà nípa agbó ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò húdanu àbúsọ̀rọ̀ tá a wí tí ó darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n jẹ́ni tí ó kópa káwa náà gbìyànjú ká pe àwọn nọ́mbà tá a fi síta yẹn káyọ̀pá náà ò lè bàjẹ́ kan nínú àwọn olóríire náà kí ládó torí pé ládá lọ́pọ̀lọpọ̀ yẹn náà wá àwọn tí wọ́n ṣagbátẹrù rẹ̀ kété fifteen àlọ́ bá fọ́n kápá àwọn èèyàn yìí ó gbà wọn ló sì jẹ àǹfààní dìde tó filẹ̀ ọgbà aládàá ìláyé àti ní ọ̀làlùkíyàmà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.